èyí tí à ń kà ní babul muraqaba èyí tí ṣe hadithu jibril bákan náà wọn a tún máa pè ní hadith umar bin khattab bákan náà wọn a tún máa pè ní hadithu atakum yu'allimukum dinakum hadithi yìí mahallu shahid ibi tí a fẹ́ fi ṣe ẹ̀rí èyí tí ó ṣe déédé pẹ̀lú almuraqaba asàlàyé fún wa pé nǹkan pè ní almuraqaba almuraqaba tanqasimu ila kismayn àkọ́kọ́ nú ẹ̀ wa muraqabatu alabdi huquqa rabbihi ọ̀nà ni kí ẹrú kó máa ṣọ́ àwọn ìwọ̀ ọlọ́run kéèyàn máa kíyèsí àwọn ìwọ̀ ọlọ́run lérí èèyàn ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó náà ni kí ẹrú an ya'lama anna Allaha subhanahu wa ta'ala raqibun alayhi ó náà ni kéèyàn ó máa pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ń rí èèyàn lọ́lọ́run níbi gbogbo àyè tí èèyàn bá wà ìtumọ̀ méjèèjì náà ló ń jẹ́ àlùmọ̀rọ́kọ́bà ó ní mọ̀rọ́kọ́bà lórí àwọn nǹkan tó lọ ń pa ọ́ láṣẹ mọ̀rọ́kọ́bà lórí tó lọ ń pa wá láṣẹ tá à ń ṣe ó ní ṣe pẹ̀lú àníyàn àníyàn wo ni mo fi ṣe èèyàn rọ́kọ́bà ìwọ ọlọ́run lórí àwọn nǹkan téèyàn ṣe lórí tọ́lọ́wọ́n bó fẹ́ téèyàn jìnnà sí ìrànrọ́ kọ́ba ìwọ ọlọ́run pé ah, ọlọ́run ò fẹ́ nǹkan yìí jẹ́ kí n jìnnà sí nínú mọ̀rọ́ kọ́ba lọ́wọ́ bákan náà mínàlì mọ̀rọ́ kọ́ba an ya'lama al-abd wa an ya'tarifa wa wípé anna Allaha alayhi raqibun pé ọlọ́run ọba ọba tó ń kíyèsí wa ni tó ń rí wa ní gbogbo àyè tá a bá wà àti ní gbogbo nǹkan tá à ń rò nínú ọkàn hadithu yìí tá à ń bá bọ̀ hadithu tó gùn ni malaku jibril ó ń béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam fakhbirni anil islam anil iman àwọn amabira wa léèrè pé kí ni ìbáṣepọ̀ hadithu yìí pẹ̀lú ntaǹpé ní alimuraqaba èyí tá a fẹ́ lò ń bẹ̀ tó súnmọ́ alimuraqaba tá a fà torí ẹ̀ fi hadithu yìí sábẹ́ báàbù yìí òun náà ni wípé kọ́ọ̀lá fa akhbirni anil ihsan Jibril tún sọ pé tí a màkí níjọ́ náà kọ̀sẹ́ni tó màkí Jibril ni jaahum fi surat rajulin la ya'rifu ahad wa laysa fi atharu safar kò sí àmì ìrìn àjò lára rẹ̀ abàlẹ̀ tá a lè pè ní onírìn àjò kò sẹ́ni kankan tó máa tábà àlè sọ pé àṣìbára àdúgbò wa ń bì ní fọwọ́ majhulul hal ìṣesí rẹ̀ ó jẹ́ àjòjì sáwọn èèyàn ó tún wá ń béèrè wípé fa akhbirni anil ihsan òní fún mi nírò nípa tán pè ní al ihsan al ihsan min ahasana yuhsinu ihsana lugatan nínú èdè tán bá ní al-ihsan wa al-itqan wa al-ihkam kéèyàn ó ṣe nǹkan dáadáa ahasana gurifatahu idha jammalaha wa zayyanaha wa zayyanaha tíyẹn bá ní ahasana gurifata ó tún yàrá rẹ̀ ṣe bimana jammalaha ó ṣe lẹ́wà wa zayyanaha ó sì ṣe lọ́ṣọ̀ọ́ wa minhu al-ihsan ṣùgbọ́n anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ò fún wa ní tààrífù lọ́gàwí definition èdè kọ́lá anabi fi túmọ̀ táǹpẹ̀ ní al-ihsan anabi ní táǹpẹ̀ ní al-ihsan òpin dáadáa kéèyàn ó ṣe nǹkan dáadáa òun náà ní wípé أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك òjíṣẹ́ ọlọ́run ọba ní nǹkan pè ní al-ihsan an ta'buda Allaha ka'annaka tara ó náà ní kó máa jọ́sìn fún ọlọ́run ka'annaka tara bí ìgbà tó ṣe wípé òun rí ọlọ́run báyìí anabi sallallahu alayhi wa sallam olùkẹ́lìmọ̀ al-ibada níbí li'anna al-ibada tashmalu أشياء كثيرة لأن العبادة اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة nígbà ń pè ní bàádà oní àdúgbò nǹkan tó yẹn ṣe láti fi wojú rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala yálà nínú ọ̀rọ̀ ẹnu ni àbí nínú ìṣe idan an ta'budu Allah ka annaka tara ay an tusalliya ka annaka tara Allah an tasum ka'annaka tara Allah and tasduk ka'annaka tara Allah gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn pátá èèyàn ò máa ṣe ka'annaka tara bí ìgbà tó ṣe pé èèyàn ń rí ọlọ́run báyìí nígbà tó èèyàn bá ń ṣe nǹkan yẹn ilé iná ń pè ní alexan pàápín ṣíṣe nǹkan dáadáa ẹ pé láyé kan náà al-Qur'an al-Karim a'udhu billahi ò ní sọ nǹkan kan fún wa àfi kí nǹkan yóò ní munasaba pẹ̀lú alimaana alukur'ani ẹ̀bùn sọ wàánu alukur'ani. ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ń sọ̀rọ̀ ọlọ́run ní man amila ah, a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní ibi tá a fẹ́ lò ń ni pé wa huwa muhsinu hmm? ọlọ́run ní wa huwa muhsinu ọlọ́run bá ń sọ̀rọ̀ bọ̀ pé tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ tó ń ṣe dáadáa ọlọ́run wá tó pé wa huwa muhsinu tó tún ní ihsan láàyè mi ọlọ́run bá a'udhu billahi minash ọlọ́run bá ní alladhi khalaqal mawta hayata liyabluwakum ayyukum ahsanu amala minal ẹni tó ṣe pé yóò ṣe iṣẹ́ rẹ̀ bí ìgbà tó ń rọ́ lọ́nbáyìí ìtànpè ní alexan lèrè níbí yìí a gbàgbọ́ yìí ìtànpè ní al-muraqaba torí pé nínú ìtumọ̀ al ma òun náà ni kéèyàn ó máa mà wípé kéèyàn ó máa nífura wípé bá ń bẹ pẹ̀lú èèyàn ní gbogbo àyíká yìí bá wà fa in lam yakun yara fa in lam takun tara torí pé tí wò bá tiẹ̀ rí Ọlọ́hun fa innahu Ọba òun náà ń pè ní al-ihsan al-ihsan yìí ó máa ń jẹ́ atọ́kùn fún yàn láti máa ṣe gbogbo nǹkan tó bá jẹ́ dáadáa ó sì máa ń jẹ́ nǹkan tó máa ń kóni níjànú láti yàgò fún tọ́lọ́wọ́n bò fẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni wal ithmu ma haka fi sadrik eh, wa karita an yattali'a alayhi nas gbogbo nǹkan tí ò da kéèyàn bá ti fẹ́ ṣe ọmọ nìyẹn ó máa yọ ṣe ni ó lọ tilẹ̀kùn mọ́rí kò fẹ́ káwọn èèyàn ṣe kí ni o ń orí òun níbi tó ti ń ṣe yẹn mafumul iksan yóò kàn wá ibi tó wà náà Allahu yarok ọlọ́run rí ọ́nbẹ̀ yẹn náà ẹ̀rí yóò fi kàn yẹn lẹ̀ so ló fi jẹ́ pé al-iksan lànàbí fi sọ́wọ́ ẹ̀yìn al-islam al-iman al-iksan. al islam al iman al iksan torí wípé mọ̀rọ́tìbù dín thalatha mọ̀rọ́tìbù dín ìpele kéèyàn máa ń là kọjá nínú ẹ̀sìn alìsílámù awalan thumma alìmán thumma alìsàn labud an takuna musliman thumma mu'minan thumma muhsina alìsàn yìí daraja darajatul awliya ìpele àwọn àyànfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala mí ní ìbáàdì ní ẹrú sin ọlọ́run torí pé gbogbo àyè tí wọ́n bá wà wọ́n máa kọminú pé ah, ọlọ́run rà wọ́n yálà nínú ọ̀rọ̀ ni nínú ìwà ni nínú ìṣe ni ìgbà míì bí ọmọ nìyẹn lè mọ́ bára rẹ̀ láàrin àwọn tán fojú jọra wọn mọ́ ó ti pé láàrin àwọn pòkì ni ó ti bá rẹ̀ tó bá sì ń hùwà pòkì kódà wọn ó tún mọ ṣe sàdánkátà fún ni ṣùgbọ́n yóò mọ nímọ̀ràn kọ́ba nú ẹ̀mí rẹ̀ wípé an ta'budallaha ka'annaka tarahu téèyàn bá ń kírun téèyàn ń kírun èèyàn ìdá tùsọ́lì ka annaka tara Allah hadi isola tilka sola la takhlu min al khushu irun téèyàn kí téèyàn kí wà téèyàn rọlọ́n báyìí khushu wo wà níbi irun yẹn khushu wo ní kúrò mbẹ àwẹ̀ téèyàn ń gbà gbígbà téèyàn rọlọ́n báyìí ẹ rí i pé àwẹ̀ yẹn ní ò ní lápá nínú ìgbésí ayé yẹn durus tó ń bẹ níbi àwẹ̀ yẹn yóò ní lápá nínú gbèsè ayé ro ẹtí rẹ hata hajj hajj téèyàn ṣe bíwà tẹ pọlọ ń dúró tì yàn báyìí bíwà téèyàn rọlọ ń báyìí ẹ rí i pé ro hajj yẹn ló máa ń jẹ hajjan mabrura so idan ìpele yìí ìpele tó kádì nǹkan ńlẹ̀ ni lórí islam tá a ti ní àti imáni ta ni yóò máa já tọkùn wa lórí dáadáa ṣíṣe. Si yóò sì máa jẹ́ olùkọ́ wa níjànú níbi àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọlọ́run ọba ọ̀fẹ́ kí a tó tẹ̀síwájú a rí pípa tí wọ́n béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam akhbirni anil islam fún mi nírò nípa islam anabi fèsì abẹ́ẹ̀kọ́ ó tún ní fakhbirni anil iman anabi jẹ́ kí ni o anabi sọ fakhbirni anil ihsan anabi sọ. So ìbéèrè tábìlì wa léèrè ni pé ṣé definition al-islam lànà bí sọ naam anabi ò sọ definition sallallahu alayhi wa sallam lẹ́yìn al-islam wal-istislam lillahi bi-tawhid wal-khulus min ash-shirk wal-khali anabi ò sọ yẹn níta anabi sọ. So, arkanul islam lànàbì sọ sallallahu alayhi wa sallam shahadatu an la ilaha illallah shahadatu anna muhammadu rasulillah iqami sola ita'i zaka ẹsọm rọmọdá hajj bait anabi sọ arkan arkanu yìí la yakhtalifu alayhi ahad kò ní sí yàpọ̀ ẹnu lérí ẹ̀ hatta fi siga hatta fi ta'bir hatta qiyam as-sa'a kò ní sí yàpọ̀ ẹnu lérí ẹ̀ kẹ́nìkan ò ní sọ pé instead àtẹ́sàdé an la ilaha illallah kẹ́nìkan àǹtà àtẹ́rìfà an la ilaha illallah la la yaqulu hadha ahadu abadan hatta qiyamah sa kẹ́nìkan ò ní sọ bẹ́ẹ̀. wà á tuqimu salah kẹ́nìkan ò ní sọ pé wà á taltazima bi salah wà á tuqimu salah sawm hajj wa ma shubaha dhalik so ló fi jẹ́ pé intanẹ́bí ń sọ ń definition lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n gbé definition kalẹ̀ definition qabilun litaghyir wa ta'dil gbogbo nǹkan tá ń pè ní definition ẹni tí máa yí padà ni tó lè change àwọn factors tó pọ̀ nítorí pé ilé ayé gan náà àdúníyà tatajaddad ayé ń tuntun sí lójoojúmọ́ ó ń yí padà ni mathalan ó lè jẹ́ pé tó ń bá ní kí náà ń pè ní káà ìyẹn lè jẹ́ pé káà òun náà ní nǹkan tó ní steering tó ní kìíní abẹ́ẹ̀kọ́ tó ní díẹ̀ tó ní yàmì tó ní tọ́tù bírèkì tó tún ní tó ní clutch tó ní díà tó ní. ṣé àwọn kó lè dọ̀la kan padà sí káàmì tó yẹ pé bọ́tìn nìkan lẹ́tẹ̀ kò ní sí ẹ̀rìn. ṣàgbé definition ti tẹ́lẹ̀ yẹn ó ti ṣe kí ni o la yantabiq ala musamma abisaya mo kàn bá kó júwe tó súnmọ́ mo mú wa ni o bẹ́ẹ̀ náà ni lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan torí pé àdúnìyà tètè dead anabi sallallahu alayhi wa sallam anabi ò lọ sọ definition ṣùgbọ́n anabi sọ arkan tí islam dúró lórí pé abadan bó ti wulẹ̀ ká yóò yí tó kò lè change sallallahu alayhi wa sallam wa alihi wa sallam arkanul islam márùn yẹn ò lè di mẹ́fà abada ṣùgbọ́n ìbára tó bá ronú kálukú ni ó fi gbé mafhumul islam ni ó fi gbé kalẹ̀ ẹrẹ lómi náà àwọn náà ó tún sọ wọn ó tún sọ ó lè jẹ́ pé nǹkan ni wọ́n ń o bẹ̀tì wọn ó tún sọ wọn ó tún fẹ́ fi àwọn nǹkan mìíràn wọn tún fẹ́ bìnnà lórí psychology àwọn ideology afikar ẹni tó ń sọ definition walakin al-islam arkanuhu khamsa ìdánabi sọ̀hún tó bá ti lè ṣe pakúrò bẹ́ẹ̀ èèyàn ti sọnù nìyẹn bẹ́ẹ̀ náà ni al-iman arkan lànàbi sọ sallallahu alayhi wa sallam wa ama al-ihsan tábà ní al-ihsan lugatan àmọ́ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tó jọ mọ́ lugatan anabi sọ níta anabi sọ gan ó fẹ́ mọ́ ní àlàkọ́ pẹ̀lú kẹ́límà yẹn nínú èdè anabi alexan anta abudulayi anaka tara fayin lam takun tara fayin náà yàrá sọlọ́bi jẹ́ kí bá anabi sọlá sálàmù ṣe sọ yẹn àgbà bẹ́ẹ̀ a sì gbà wípé ìyẹn náà ni àlàyé yìí tó kún lórí nǹkan tá à ń pè ní al bákan náà kọ́ọ̀l gbàtà nàbí sọ eléyìí ó tún ní fàkbírni àní sàá ó ní fàkbírni àní àní sàá ó ní fún mi nírò nípa àsàá nínú èdè lárúbáwá àsàá ó lè níbi ìtumọ̀ bíi mẹ́ta tó gbajúmọ̀ àsàá aago ó lè jẹ́ aago asaa ó lè jẹ́ wákàtí asaa ó lè jẹ́ jọgbẹdà kìyàmà ṣùgbọ́n níbí ìbéèrè tó ń bè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam òun náà ni pé fakhbirni ani saa anabi ọmọ béèrè wípé èwo ló ń sọ ò sáàgó ni nítorí pé síyákun ti ń bá bọ̀ anabi ti mọ sáà èyí ti ń sọ fakhbirni ani saa yumkinu an taqul ya aunt akhbirna ani saa asaatu wahida wa nisf ìyẹn lè sọ bẹ́ẹ̀ nítorí pé ló fi jẹ́ pé ilé iṣẹ́ aago kan ní misra ntí wọ́n fi polówó ṣọ́ọ̀bù wọn pé yasalunaka ani saa so ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa aago ṣọ́ọ̀bù yìí nìkan wọ̀ so síyáàkù ọ̀rọ̀ yẹn èèyàn ní gbọ́ yé wípé ó ń béèrè nípa ọjọ́ ìgbéjà kìyàmà nítorí pé wọ́n ń ta aago ń bẹ̀ ṣùgbọ́n tí jìbìrìlù ń bá bọ̀ nínú ọ̀rọ̀ ó ti yá anabi sallallahu alayhi wa sallam kì í sọ̀rọ̀ aago kì í sọ̀rọ̀ wákàtí ní béèrè ó ń béèrè nípa ọjọ́ ìgbéjà kìyàmà anabi sallallahu tawadu'an anabi wa ni mal mas'ulu anha bi a'lama min as-sa'i anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹni tá à ń bi léèrè ẹ ìmọ̀ tẹni tó ń béèrè kò ju ntí ẹni tí ń béèrè náà mọ̀ nípa ẹ̀ lọ àwọn èèyàn máa ń túmọ̀ ẹ pé ẹni tá à ń bi léèrè kò ní mọ̀ tó ẹni tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ṣé yẹn wá túmọ̀ sí pé Jibril mọ̀ nípa ọjọ́ láyé ó parẹ́ ni ó náà mọ̀ nítorí sálàmù sọ ń bí ni pé ìtọ́ ọmọ ń parẹ́ yẹn èmi náà mọ̀ jù báyẹn lọ kí ni Jibril náà mọ̀ ń parẹ́ ìtọ́ mọ̀ ń parẹ́ ni pé Ọlọ́run ló mọ̀ ọjọ́ táyé ó parẹ́ mal mas'ulu anha bi a'lama min ẹni tá à ń bi léèrè nípa ọ̀rọ̀ yìí kì í ṣe ẹni tó nímọ̀ ju ẹni tó ń béèrè ìbéèrè lọ ìyẹn túmọ̀ sí pé mi ò ń tó mọ̀ ń pa ń lèmi náà mọ̀ mi ò mọ̀ nǹkan kan tayọ tiẹ̀ tó fi lè bi èmi léèrè nípa ìjọta yóò parẹ́ gbogbo ẹni tí náà mọ̀ náà lórí pé ilmuha indallah hmm? ọlọ́run ló mọ ọjọ́ inna allah indahu ilmu sa'a nji jibiru na manu da nabi na manu sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tá a rí mú bí yìí ẹ̀kọ́ nǹkan tí ò bá yéèyàn kéèyàn má tìjú láti sọ pé kò yéèyàn so nǹkan kan ò yéèyàn kéèyàn ní mi ò mọ ẹni tó mọ lélẹ̀ ẹni báyìí ni kò bíi ẹni tó mọ lélẹ̀ so wọ́n bi anabi sallallahu alayhi wa sallam ni èrè yìí anabi ló ń ma mi ò mà jù ọ́ lọ lérí ẹ̀ ntọ́ ọmọ ń lèmi náà ṣe kí ni ò ní mo mà ṣùgbọ́n ká má lọ tú sí wípé níta anabi ń sọ ni wípé jìbìrìlù nímọ̀ nípa rẹ̀ ju anabi lọ ńlá jìbìrìlù náà mọ̀ torí bọ́lá wọn bá ti ṣe náfíù rẹ̀ wípé inna Allah indahu ilmul ghaib ọlọ́run sọ láyé mi ni kò yẹs alúnaka àní sàá ẹ́ naam ayáni mursaa hmm? ọlọ́run ni wọ́n mọ̀ bí ọlẹ́ rẹ̀ pé àyígbàtà yóò parí àyà ìgbà wo gan-an ni ọkọ̀ ojú omi yóò fẹnu sọ etí bèbè ìgbà wo ni ayé wọn parí kólì rẹ ànábì sọ fún wa ilmuha indallah ìmọ̀ ọjọ́ náà ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ló wà ọlọ́run ọba ọ̀dọ̀ pé fún ma Jibril so ìyẹn túmọ̀ sí pé kò sí ẹ̀dá kan tó nímọ̀ nípa ọjọ́ tí ayé ò parẹ́ yálà nínú màláíkà ni àbí àwọn àlùjànnú àbí àwọn ẹ̀dá mi akálàṣe ọlọ́run ọba máa ń fi àwọn nǹkan kan mọ àwọn ànábì rẹ̀ òun ló fà á tí Jibril náà fi mọ̀ ìpìtọ̀ àwọn nǹkan kan bẹ tẹ́mi ò mọ̀ tí wà ànábì tún lè mọ̀ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run ló fi wá béèrè pé ọ̀dà qala fa akhbirni an amaratiha nígbà tó ti dá ànábì ọlọ́run àwọn eléyìí yẹ kó yé ọgbà náà fún mi nírò nípa àwọn àmì àwọn àmì tí a ó mọ̀ rí tá mọ̀ wípé òpin ayé náà ti súnmọ́ àwọn àmì tá nàbí sallallahu alaihi wasallam sọ àwọn àmì alamatu sugro hmm? amaratu sa'a asugro òun là nàbí sọ kódà ànábì ọ̀sọ́ gbọ́ ẹ̀ tán ànábì sọ díẹ̀ mbẹ́ ni nítorí wípé bí bí ọ̀rọ̀ bá ṣe wá náà lèèyàn ṣe máa ń sọ ànábì sọ yìí tó jẹ́ kókó kókó kókó nínú àwọn àmì òpin ayé èyí tó kéré anabi sallallahu alaihi wa sallam anabi ni antalida amatu rabbataha òun náà ni kí àwọn ẹrúbìnrin kí wọ́n máa bí olówó wọn afọwọ́ ibn Uthaymin rahimahullah wọ́n ní ìyẹn kinayatan an kathratil mal ẹrú ó pọ̀ owó ó pọ̀ ẹrú ó pọ̀ débi pé ẹrú yóò máa bímọ fún ọ̀gá rẹ̀ yóò yóò yóò fọ́gẹ́ tó bá wá bí ọmọ ọmọ yẹn yóò tún wá di torí pé lọmọ ó jẹ ọmọ tó bí ó jẹ ìyá sì tún wà ní o ó sì tún ó so látara tí déhùn àǹtálẹ̀dàlẹ̀ amatu rọ̀bàtà ẹrú ó pọ̀ débi pé kódà àwọn ni tún mọ bíi ẹni tí ó tún wà nípò olówó wọn gan nínú àwọn ọmọ so ntànàbí sọ́nbẹ̀ yẹn àwọn lárúbáwá tànàbí ń bá sọ̀rọ̀ ńgbà náà wọ́n mọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kinayatan and kethratil mal owó ọ̀pọ̀ ẹ̀rù ọ̀pọ̀ bákan wà wà á ń ó tún máa rí àwọn alhufat alhafi. Al jámù rẹ̀ ní alhufat alhafi ẹni tó ń fẹsẹ̀ rìn tí ò rówó ra bàtà kìí ṣe pẹ́sẹ̀ ń dùn o lèlè fàkìr mínà fàkìr látara òṣì ni o kìí ṣe ṣẹlẹ̀ o ẹgbẹ́ ah, ànábì ti sọ ẹ̀rọ àwọn ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rìn kìí ṣe àwọn yẹn torí pé kìí ṣe pé kò rówó bàtà ni ṣùgbọ́n àwọn tó ṣe wípé alhufat àwọn tí wọn kìí wọ bàtà minal fakir látara òsì wọn ò rówó àti níbàtà bákan náà alìrọ́t àwọn tí wọ́n rìn òhò tí wọn ò láṣọ tí wọ́n lè wọ̀ minal fakiri látara òsì kí àwọn tán láwọn fi ń ṣe fáàrí o látara òsì al'ala al'ala alfukọrọ ó máa rí àwọn tí wọ́n tún jẹ́ olòṣì rìcáà ṣáì rọ́ọ̀ín olùdarán rìcáà jámù àwọn tí wọ́n ń da àṣáì jámù ṣáàtù ṣáàtún ṣáàtán ṣìyáhù ẹ́ ṣáàù ó máa rí àwọn tí wọ́n ń da àgùntàn jẹ kí nìkan tí wọ́n máa ṣe yatatawaluna fil bunyan wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kọ́ ilé alágbèéká alágbèéká alágbèéká alágbèéká ẹ̀wọ̀n tá a fi ròyìn wọn wọn ò rówó ra bàtà o sẹ́wọ̀n kí yóò sì hàn lé mọ̀ pé tí ò rówó bàtà bóyá ni ó sì máa kọ́lé alágbèéká alágbèéká Ànábì yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam sọlẹ́ tó ń túmọ̀ sí wípé gbogbo nǹkan ó di ìdàkejì ibi tá a ti máa ń rí góòlù pàǹdà lámọ̀rí mbẹ̀ ibi tí a rò pé góòlù lè wà àbá débẹ̀ àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ góòlù mbẹ̀ nínú àwọn nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ ní akhiru zaman àmì òpin ayé lélẹ̀ eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí ìyẹn ò túmọ̀ sí pé tá a bá rí ẹni tó wá ń kọ́lé alágbèéká ìwé haram ni nítorí ń sọ yẹn ànábì ń sọ wípé yóò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ kákan mọ́ kíyèsí pé àmì kò láìsà delil torí pé nínú àwọn àmàrà àtànàbí sọ ó ń bẹ nínú ẹ̀ àwọn èyí tó jẹ́ haram tó bá ti ń ṣẹlẹ̀ ìtumọ̀ nígbà yìí mùsùlùmí máa kó pàmbẹ́ o ìka ń bẹ tẹ́ pé yóò máa ṣẹlẹ̀ bí sura tọ̀bìyà bọ́lá ti dá ayé yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé haram ní tẹ́yà bá pàtẹ́kì bẹ́ẹ̀ mọ́tàlán anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi nínú ni wípé ọmọbìnrin ṣe abẹ́ẹ̀kọ́ kàmájá àfihàn hadith ìtumọ̀ ẹ̀ wá ní ká máa lu àwọn ọmọbìnrin wá pa gbà ẹ̀ lè jẹ́ ká yọ parẹ́ òbí kìíní oṣù obìnrin òbí kejì oṣù obìnrin kìíní ká ẹ̀ lè bá yé jẹ́ àwọn nǹkan yóò máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ pẹ̀lú súnà ọlọ́run alkauniya yàtàtà wàlúùnà filibuniyan ọmọ ọkọlẹ alágbèéká alágbèéká bó tẹ̀lé pé nọ́ọ̀sù hadith wà lórí nahayu nígbà míì lórí àwọn ilé alágbèga alágbèga alágbèga alágbèga àwọn afa sọ̀rọ̀ lé dẹ̀ ṣùgbọ́n nahayun alinahayu li tahrim aw li karahiya aw li ghairi dhalik so masala kan lọ́dọ̀ àwọn afa ṣùgbọ́n alimakuruhu ẹ́ alimakuruhu tubahu yubahu inda alhaja ad-darura tubihu al wàlmàkùrùhát tùbíhùl wàlhàját tùbíhùl màkùrùhát. so adùnà ṣe táwọn afáà sọ lórí hadith yẹn òun náà ni pé màkùrù ni tí hajj àkọ́bà béèrè fún ni wàá kọ́lé rúrúrúrúrúrú àwòsífìlà ṣùgbọ́n ìdádá ila dhalika alhaja kò kulẹ̀ sílẹ̀ bùkátà béèrè fún pé kó ṣe kí ni o kó lọ sókè sọ ká gbọ́ yé bá torí pé ẹlòmíín bẹ tán bá padà dìyẹn mú ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé pẹ̀tẹ́ẹ̀sì ó di kèfèrí o so báwọn èèyàn ṣe ń he káàkiri nìyẹn wọ́n bá ti gbà mú ẹ̀rí kan báyìí wọ́n ní akhrajahu Bukhari kíní kan kan ọ parí mi so kọ́lọ́wọ́n bá ti yí ọlá ọ̀rẹ́gà kó ṣàánú wa torí pé o gbúdọ̀ ọkọ mọ ọ̀dà bọ́ bá ti ka àdìsí yẹn kí ni hukumu tí nasu yẹn gbé jáde ṣé lè tahrim ni àbí lè karọ̀híyá wọ́n máa ṣùgbọ́n àgbà dẹ́kí làwọn àáfàá sọ lórí hadith náà thumma ntalaq lẹ́yìn wá gbà náà àáfàá wa amir jibril ntalaq ọba pẹ̀yìn dà falabithtu maliyan àáfàá wa umar bin khattab ó ní mo bá dúró pẹ́ díẹ̀ ó pẹ́ ẹnìkan kan sọ̀rọ̀ já yẹn má thumma ló sọ pé thumma ó pẹ́ kò sọ pé wà kọ́ọ̀lù thumma lẹ́yìn gbàtà tẹ́gùn fẹ́ sílẹ̀ tó pẹ́ tíṣẹ̀lẹ̀ yẹn tí ọ̀rọ̀ míì ti ti wáyé lérí ẹ̀ ó ní mo wá sọ pé thumma kọ́ọ̀lù anábì wa sọ báyìí pé ya Umar rẹ Umar atadri man sa'il ǹjẹ́ ọmọ ẹni tó béèrè béèrè ọ̀rọ̀ lẹ́ẹ̀kan qult afọ Umar wọn ni mo sọ pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀

nígbà táwọn ibi ti papòdà tán Allahu a'lam nìkan lè yóò máa sọ so ti wà báyìí nínú àṣìṣe táwọn yìí máa ṣe ní Allahu wa rasuluhu anabi la ya'lam ba'da wafati hada haq anabi ọmọ nǹkan kan mọ́ lórí àlámọ̀rí ayé nígbà táwọn ibi ti papòdà ìyẹn lòdodo tí ó sì tàbùkù ìjà nàbì rẹ̀ sallallahu alaihi wa sallam torí pé nínú àwọn àdìsọ́kàn àwọn èèyàn kan wípé ànábì ń gbọ́ bẹ́ẹ̀ bá lọ bí sàárì rẹ̀ bá sọ̀rọ̀ ó gbọ́ tẹ́ ń wí ànábì ń rí wa báyìí ànábì ń ṣe gbá máa wá ìwò ojoojúmọ́ yóò wá tó bá ń ṣe wúlì lọ́wọ́ yóò wá jókòó síbi aṣọ funfun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la innama ana basharun mithlukum ẹni gbogbo tí ń ṣẹlẹ̀ sí bashariya basharu èèyàn náà ló ń ṣẹlẹ̀ sanabi sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba ó wàkálà àwọn màláíkà kan síbi sàárẹ̀ anabi sallallahu alayhi wa sallam tẹnikẹ́ni bá sálámà sanabi sallallahu alayhi wa sallam àbó ṣe asàlátù fún anabi sallallahu alayhi wa sallam tó bá ṣe asàlátù fún anabi bá ti ṣe asàlátù àwọn màláíkà wọn ò mú ti gbọ́ anabi pé sọ́là alayka fulan lágbájá ọmọ lágbájá wọn ń fún ọ ọlọ́run ọba ó wà á ṣe asàlátù àṣàrà nígbà mẹ́wàá sòyẹn túmọ̀ sí pé kì í ṣe pàánà bí gbọ́ fún rẹ̀ àmọ̀lẹ́kà ni wọ́n sọ fún pé ẹni báyìí wọ́n sọ láti fún ọ lágbájá ọmọ lágbájá sòyẹn dẹ̀lílù ni wípé anábì ò gbọ́ ti ń ṣẹlẹ̀ láyé má anábì ò nǹkan ti ń ṣẹlẹ̀ láyé má nígbà tánábì ṣe kí ni o tánábì ti papòdà so eléyìí ó jẹ́ kó yé wa wípé tí a bá lè sọ yẹn nípa anábì sallallahu alaihi táwa ni bàbá wòlíì tẹ́ ẹ sọ pé ọ̀rọ̀ tá ń sọ yìí gbogbo ẹni àwọn wàlíyọ̀ ọlọ́run ni wọ́n ń gbọ́ wọ́n sì ń jẹ́rìí sí báyìí sọ yìí àwọn onílẹ̀ ilẹ̀ tí wọ́n tẹ inú ìlú ìdúró tí wọ́n tẹ agboolé ìdúró àwọn wàlíyọ̀ ọlọ́run àwọn náà ń bẹ pẹ̀lú wa báyìí báyìí ń sọ̀rọ̀ <laughs> irọ́ ni wọn ò sí pẹ̀lú yín wọn ò gbọ́ nǹkan kẹ́tẹ́ sọ wọn ìyá kò gbọdọ̀ sùn lọ́rùn báyìí òun náà ń gbọ́ ó tún ṣépè <laughs> so ló fi jẹ́ pé Allahu wa rasuluhu a'lam nígbà tá nàbí bẹ̀ láyé nìyẹn máa ń sọ bẹ́ẹ̀ nígbà tá nàbí ti papòdà tán Allahu a'lam gbàtí afa Umar sọ eléyìí tán qal anabi sọ pé fa innahu Jibril anabi ní ẹni tó wáyé Jibril ni o ataakum yu'allimukum dinakum nínú riwaya mi ataakum li yu'allimukum dinakum anabi sallallahu alayhi wa sallam ànábì ní ẹni tó wá yẹn Jibril ni ó wá ní tìtorí kó lè wá kọyìn lẹ́sìn yẹn rawahu Muslim afáà Muslim ló gba hadith náà wá àti abáwo hadith yìí á rí pé Jibril ó máa ń wá ní àwòrán èèyàn nínú àwọn àsìkò tó wá láwòrán èèyàn ọ̀kan ni bó ṣe wáyé ṣùgbọ́n tí Jibril bá fẹ́ wá bá ànábì sallallahu alayhi wa alihi wa kì í wá tó bá fẹ́ mú wá yìí wá bá kì í wá láwòrán èèyàn kì í ṣe àwòrán èèyàn òní ò wá gẹ́gẹ́ bá a ṣe kà á gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam sọ so bí ká nàbí máa gbọ́ sawtu dawi kí nǹkan kan máa ní hóó ànábì ó máa gbọ́ tí nǹkan yẹn ó máa dún ariwo ṣùgbọ́n kíkọ́ wá wá láwòrán èèyàn ó jókòó ni wọ́n ń ka kuraani fún la kò wáyé bẹ́ẹ̀ rí bó ti wulẹ̀ kó mọ̀ so gbogbo àwọn wíwá báyìí tó wá ó wá kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ìsìn wọn ni làwọn afáàfi sọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú hadisi yìí látòkè délẹ̀ gbogbo ẹ̀ ẹ̀kọ́ ìsìn wa tó yẹ ká gbọ́ yé ni àkọ́kọ́ istola ali alaina rajul bainama nanu julusun inda rasulillahi hadha darsul awwal ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé àwọn èèyàn wọn kì í pa sófo níjókòó lẹ́gbẹ̀ẹ́ àfa onímẹ̀sìn wọn kì í pa sófo ńbẹ nítorí àǹfààní àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wọn bíbáyìí náà mà nahnu julusun inda rasulillah sọlọ́bi jẹ́ pé àwọn àǹfààní bá ànábì ṣe máa ń lò sẹ̀mí ayé rẹ̀ ìmọ̀ kéèyàn rà ànábì kójú òkọ́ ọmọ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ àbíká ànábì lọ sí ziyara ẹni ò lálàáfíà ẹni tó fàyè lẹ̀ ètò ìgbésí ayé ànábì nìyẹn ó wá sọ wọn kánábì wà níjókòó báyìí kámara àwọn èèyàn tí wọn jókòó lẹ́gbẹ̀ẹ́ kò sí tí wọn jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí wọn ń jókòó nítorí àti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn sọláwọn afáàfi sọ pé gbogbo ìjókòó tá a bá máa jókòó àbẹ̀yẹn kan tá a máa tẹ̀lé lẹ́yìn kárí wípé à ń lékún nínú ẹ̀kọ́ ẹ̀sìn lára ẹni yẹn ìgbà tí ọlọ́run ọba pa Musa láṣẹ pé kó lọ bá Khidir alayhi salatu wa salam anabi musa alayhi salatu wa salam kó lọ bá khidir níta anabi musa tọkọ sọ fún òun náà ní wípé tọ wọn máa tẹ̀lé o ẹ ala an tu'allimani mimma ullimta rushda màá máa tẹ̀lé o ala shart an tu'allimani mimma ullimta rushda shart ni wípé ìmọ̀ tọ́lọ́run fi mọ̀ yẹn náà ó fi mẹ̀mí náà ni mo fi ń tẹ̀lé ọ kì í ṣe pé eh, máa kágbára lẹ́yìn tẹ̀lé ọ lẹ́yìn kì í ṣe kẹgbẹ́ yálé là ẹni ọwọ́ àtẹ̀lé lẹ́yìn lọ jókòó tí jókòó tí jókòó tí fáìmọ̀ yẹ ọdún tó lékún nínú ìmọ̀ ẹ̀sìn ọbẹ̀ tàkó jókòó lẹ̀ sòdí tó jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam bainama nahnu julusun inda rasulillah asọ̀hábà ya'khuduna dinahum wọ́n máa ń mú ẹ̀sìn wọn mímọ̀n látọ̀dọ̀ ẹni tó ṣe wípé wáfàkú bìílmìhí wà àmánátìhí lọ́dọ̀ ẹni tí ọkàn wọn balẹ̀ sí ìmọ̀ rẹ̀ àti ìláfọkàntán sọ́nítàn lára torí pé ẹ̀sìn wa ìṣẹ̀mí ayé wa náà ni èyí ó sì wo ibi téèyàn ó ti máa gbà nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fi sọ̀rọ̀ lé nìyẹn ó ẹ̀sìn ìfẹ́ ṣetọ́ ọlọ́run wà lẹ́mí ẹ̀ ṣùgbọ́n ibi títí ń gba nǹkan yẹn ìpìlẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ rú ó ti rú ibẹ̀ ló ti mu tanwíjí nígbà ó sì mu tanwíjí ọ̀rọ̀ gbẹ bá dé so ibi tó ti lọ bu omi mu ló kó bá so ló fi jẹ́ wípé làbúdà min ikhtiyari al làbúdà min ikhtiyar al-ulama èèyàn ọ̀sẹ̀ sáàbò ni màmá jókòó sí láti lọ́ọ́ máa lékún nínú ìmọ̀ ẹ̀sìn so nínú àwọn ẹ̀kọ́ tí Jibril fẹ́ ká kọ́ ọ́n bẹ̀rẹ̀ ni bákan náà Jibril nígbà tó dé tó wọ àárín ìjókòó yìí kò nàró lé ànábì lérí sallallahu alayhi wa sallam hatta jalasa ila nabi sallallahu alayhi wa sallam ila nabi wuna ay jalasa amama nàbí sallallahu alayhi wa sallam ó jókòó níwájú ànábì torí pé ànábì náà wà ní kíni o ànábì wà ní jókòó kò nàró lé lórí kó má bá sọ̀rọ̀ hadha yu'allimuna at-tawadu fi talabil ilm gbogbo ẹnikẹ́ni tó bá ń wá mọ̀ bó ti wulẹ̀ kéèyàn ó ga jibril àáfà ànábì ó jibril pẹ̀lú tó clear torí pé òun lọ kọ́ ànábì ní kíni o ló ń kọ́ ní Qur'an ṣùgbọ́n wíwá tó wá ń jọyàn ìwà ọmọ kí ó ni ó gbúdọ̀ dramatize ó gbúdọ̀ ṣèṣe ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ tó ń ti bí ọlọ́run ọba ṣe pọ́n Jibril tó ọlọ́run bá ròyìn Jibril ó pè ní Ruhul Amin ẹ́ ọlọ́run pè bẹ́ẹ̀ ní Al-Qur'an ṣùgbọ́n gbà tó dé ó níwájú anabi sallallahu alayhi wa sallam fa asnada rukubateyi ó tún fi orúnkún rẹ̀ ó sún mọ́ ti orúnkún ànábì wa wada'a kaffayhi ala fakhidhi ó tún wá gbé ọwọ́ rẹ̀ lé ìtàn rẹ̀ kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ ìwà ìtẹríba ó ń bẹ kódà kéèyàn dúró níwájú èèyàn ìwà àtẹrúba ó ń bẹ níbi báwo ló ṣe dúró níwájú àsọ̀rọ̀ dọ̀wálẹ̀ mr morand mo dúró níwájú èèyàn mo fẹ́ bá a sọ̀rọ̀ ó ti ní ìdúró tó ṣàfihàn pò nítẹríba ọ̀kan nínú àwọn ọmọ ọmọ ọlá kan láyé àfàwà Imam Malik ó fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ Imam Malik bó sọ á béèrè béèrè yẹn Imam Malik kò yá abúnáyì ta'allam al-adaba qabla an tata'allam al-ilm lọ kẹ́kọ̀ọ́ o gbúdọ̀ ní ládàbí kó o tó máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wàhálà ìlẹ́kọ̀ọ́ wọn ìbéèrè ìbéèrè báwọn nítorí kí imam malik sọ bẹ́ẹ̀ ọmọ khalifa sí ni imam malik ni kò wọ ẹlẹ́kọ̀ọ́ bí ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn so yẹn túmọ̀ sí pé nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú bẹ̀ jìbí ìfọwọ́ lé ìtàn rẹ̀ kó mọ̀mọ́ tẹ́lẹ̀mí bá ń sọ̀rọ̀ yọ̀bẹ̀ lè mọ̀ fọwọ́ gun ọ̀la bí ó ṣe máa dramatize bí ó ṣe máa ṣe la ó ti ní bí èyàn ṣe dúró níwájú ẹni téèyàn rí pé èyàn fẹ́ gba ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ atakum yu'allimukum dinakum dinakum àwọn nǹkan yẹn ó ń bẹ nú àwọn nǹkan tá a fẹ́ kọ́ ń bẹ̀ bákan náà gbólóhùn tó sọ pé yá Muhammad tó láàkọ́ má nàbí lórí òun èyí èyí ò sí nínú ẹ̀kọ́ torí pé Ọlọ́hun bá pa ọ̀sọ̀fánú alukur'an Ọlọ́hun ní la taj'alu du'a ar-rasul ka du'a ba'dikum ba'da ẹ má fi àdúrà táwọn ẹbí bá ṣe ẹ má fi wí àdúrà tí àwọn afọ́nitẹ̀ sínú wọn tó tu pé ẹ má jẹ bẹ́ẹ̀ ṣe ń pera yín ẹ má pa nàbí bẹ́ẹ̀ nítorí ẹ̀kọ́ sọ ni ya Rasulullah rẹ̀ òjíṣẹ́ ọlọ́run àwọn àfáàní ìdí tí Jibril fi sọ bẹ́ẹ̀ ni wípé káwọn èèyàn má bàa lè fura sí i ó mọ̀ mọ̀ sọ báyẹn torí pé kán lè rò kó bẹ́ẹ̀ lárúbáwò oko ni torí pé àwọn lárúbáwò oko àwọn níjàfà àwọn ọmọ làkọ̀ mọ̀ yàn lẹ́yìn ẹ̀ sì rẹ̀ tó bá pẹ́ lóko náà tó bá pẹ́ lóko èyí ní kíní kan ràn kíní wàá ṣẹlẹ̀ bó bá lè jùmọ̀ àṣìbókó kíní kan àṣọ bí ó ṣe ibi ọ̀kíní kan bá bọ́ ní oko tuntun mọ kọ bèbí gbà kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ò sì máa ronú ó nìyẹn kò sí nǹkan kan tó jọ lójú sọ àwọn ará oko náà máa ń sọ báyìí ya Muhammad so ó máa máa sọ bẹ́ẹ̀ káwọn yẹn máa lè fura sí torí pé wọn ò dá mọ̀ tó bá tún sọ pé ya Rasulullah àwọn ọ̀gá ah, nínú Madina yìí náà tó kó obìnrin tó fi sọ báyẹn àtẹ́pọ̀ àjọ ń gbé Madina yìí ni káwọn bá wà á fọ nígbà tó ya Muhammad ará oko náà abájọ tá fi dá mọ̀ so àwọn àfáà ní ìdìtò sọ pé ya Muhammad nìyẹn tí ó sọ pé ya Rasulullah àwọn tánàbí sọ nípa arkanu sọlá arkanu islam nítorí yẹ kó yé wa nù arkanu iman nítorí yẹ kó yé wa ní arkanu àmín al-ihsan nítorí yẹ kó yé wa ní. ìdàn tó bá wá rí bẹ́ẹ̀ àwọn nǹkan tánàbí sọ yẹn àwọn nìpìlẹ̀ tó wípé làbúdàmínìwò wípé tó jẹ́ mùsùlùmí èyí ò gbúdọ̀ ọkọ̀ yé wa gbogbo yòókù ń gùn ni bí bá yanjú ìyẹn ni minimum requirement at least mùsùlùmí ó gbúdọ̀ yọ àríkánul islam ó gbúdọ̀ ní adab ìwọ ọmọlúwàbí òun ló fi bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àríkánul islam márààrún kó yanjú nínú ìgbésí ayé rẹ̀ àríkánul iman kó yanjú nínú ìgbésí ayé rẹ̀ al-ihsan al-muraqaba kó yanjú nínú ìgbésí ayé rẹ̀ gbogbo tó kù ṣẹ́ríwù gbogbo nǹkan yẹn ni gbogbo èyí tó kù pátá àlàyé gbogbo tànàbí sọ ànàbí summarize gbogbo tẹ̀sán wí láàrin ìwọ̀nba àsìkò péréte gbogbo èyí tó wá kù pátá ó ń jẹ́ sẹ́ríwù fún gbogbo tànàbí sọ yẹn so ìdí nìyí tó fi jẹ́ pé ànàbí sallallahu alaihi wasallam ànàbí ni atakum yuallimukum dinakum ntí jìbìrì kan wá sí ni pé ó wá níwà àti wá kọ́ yín ní ẹ̀sìn yẹn torí pé béèrè tí ń béèrè ń tí ń béèrè yé ṣùgbọ́n kó lè jẹ́ kí ni o kó lè jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin tẹ́ ẹ jókòó làwọn afáàbí sọ pé gbà mí bẹ yẹn lè béèrè béèrè pẹ̀lú àníyàn pé yẹn fẹ́ káwọn èèyàn ṣe kí ni o kí wọ́n ṣàǹfààní látara ìbéèrè tí èèyàn béèrè abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ọlọ́wọ́n ọba kó bá sàlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam kí ó má sì yọ àwa náà kúrò nínú ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bá kí ó tọ́ wa sọ́nà mahalu shahid èyí tá a fẹ́ lò tó ní àlàkọ̀ pẹ̀lú nínú hadithi tí wọ́n fi mú wá ní babul muraqaba òun náà ni al-ihsan an ta'budallaha ka'annaka tara fa in lam takun tara fa innahu yara wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa astaghfiruka wa atubu